dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ àlékún kí ọlọ́run àti gẹ̀ àtòrí ajẹ́njẹ́ tán rẹ̀ kọba anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábì anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni ọba tẹ̀lé lánàá anabi náà tí ó fi dijọ́ gbẹ̀ndé alkiyama olúwa kọ́mọ́sà ka ẹnìkọ̀ọ̀kan wa náà ń ro àwọn tí ó ṣoríire ńláńlá báyìí wọ́n ní kí àwọn ìmáàmù yàrá bu ọmọ kí wọ́n máa wọlé adúpẹ́ fún ọlọ́run ọ̀nà ọpẹ́ wa pọ̀ àmọ́ ọba ìdí tí ó fi di dandan ká dúpẹ́ fọlọ́run òun ni kò ṣe wá ní mùsùlùmí ó ṣe wá nínú ìjọ la ilaha illallah muhammadu rasulillahi sallallahu alayhi wa sallam wàláyé ẹni tó bá mọ̀ ọtọpẹ ọlọ́run níjà máa padà sí ibú lẹ́ẹ̀kan sí ọlọ́run níjà máa padà sí ibú lẹ́ẹ̀kan sí ọlọ́run níjà máa padà sí ibú látàrí ká má fi máa padà sí ibú òun ni gbogbo orú àwọn ètò tí wọ́n ń gbé kalẹ̀ yìí o torí pé bí èèyàn ọba ní nídìí kọ́mọ wá ìtọ́sọ́nà kún ìtọ́sọ́nà anabi muhammad sallallahu alayhi wa sallam kò ní máa ké ihdina as mustaqim àbí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó kú òní pé ọmọ náà òun gan lọ́lọ́run fọ̀nà rán àmọ́ síbẹ̀síbẹ̀ tá anabi fi kú ò lórí ilẹ̀ ayé sallallahu alayhi wa sallam anabi òye máa ṣe àdúrà yìí gẹ́gẹ́ báwa náà ti máa ké nínú suratul fatiha wípé ihdina as mustaqim ọlọ́ndàkùn ọ̀nà rẹ tọ́tọ́ tààrà yàtọ̀ fẹ́ yìí tọ́ wọ́ torípa nẹ́bi jẹ́ oyé wa páwọn ọ̀nà tí ó wọ́ wọn pọ̀ láyé àmọ́ yìí tọ́ tọ́nú ọ̀nà òun ni kọ́lọ̀ ńkọ́ dákun kọ́ máa fẹ́ ṣe àwa gbogbo àwọn tó wá ń gbèrú ètò báyìí náà kalẹ̀ níbí yìí àti níbòmíì ọlọ́run ọ̀sán ilẹ̀ sàn dáadáa ọlọ́run ò ní jẹ́ ọ̀rẹ́ yín o bí ọba ti wá rẹ̀ yín ọlọ́run níjọ́ rẹ̀ àwa náà bẹ̀rẹ̀ látòrí àwọn chairman wa torí pé ọlọ́run ọba lọ́yàn yín a sì bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kéèyàn máa jẹ alága dáadáa àti adábàyánu lè nọ́ọ̀sì ni àti foundation for Islam awareness àtọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa dáadáa tọ́lọ́run fi yín ta kókó rẹ̀ ọlọ́run níjẹ́ máa padà sí ibú. ẹ̀rí àwọn chairman bẹ́mi bá rí wọn báyìí àwọn Dr. Abdulgani Abdulhamid Akorede Agbarigidoma tọ́lọ̀ ní kí lórí dáadáa òun ni irùngbọ̀n tí yín funfun sí báyìí. ẹ fi jọ bí n bá ń rí yín báyìí ń máa wá rántí fadilatu sheikh ali juma agbàfa gbogbo misrọ nù àwọn ni mufti gbogbo lẹ egypt ní cairo kódà irun gbọ̀n yóò tó ti kò funfun tó ti sheikh ali juma bí baba alejuma ti nẹrun gbọ̀n ní tẹrun gbọ̀n náà sì funfun lórí dáadáa ọlọ́run ó di kí àtẹ̀yìn àtàwa náà ká lo ẹ̀mí gúngùn lórí dáadáa náà ọlọ́run wa ní jẹ́ kí ẹnìkan kọ́ wa má padà sí aburú. mo fi eléyìí mo fi kí gbogbo àwọn àlùfáà tí wọ́n wà níjòkó ẹ dákun bí àsìkò ká fi tètè lọ bí iṣẹ́ tí ẹran wa ká má fi gbogbo gẹ́gẹ́ bí àwọn olùdarí ètò ṣe wí ká má fi gbogbo ọjọ́ kí èèyàn irúgbẹ́ tí yìí náà jọ ti ṣe ká lè jùmọ̀ ọlọ́wọ́ ti jẹ́ yìí náà má padà sí ibú. tọ́píkì lẹ́kṣọ̀ tọdún yìí àdùn àdúà wọ́n wá fi rider sí pé the right eh, up àbí. àdúà àdúà ǹjẹ́ ń ta fẹ́ táwọn foundation for islam awareness ni a wá sọ lónìí ni pé bóyá kíkó wọ́ tọ́jú báírò àti tákàdá lọ́wọ́ tá a fi kọ́ ọ àdúrà sí àdúrà bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àdúrà bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sírú ẹ̀ ni wọ́n pè wá sí lónìí èyí ń náà wà nú ẹ pẹ̀lú ògùn ọlọ́run àmẹ́lẹ́yìí táwọn tí wọ́n bá bàrà tọ́jáde nù táìtù yìí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ wa àbí ká pé gbogbo wa torí àfẹnutọ́lọ̀ ń bá bínú sí àbí tọ́ba fẹ́ kọ́lọ́hún ó bínú sí òun ni ò ní sàdúà anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anabi ni man lam yas'alillaha yaghdab alayhi anabi lẹ́ni ọba lèmi tó tán àwọn ò ní ìdí àti béèrè nǹkan kan má lọ́dọ̀ ọlọ́run anabi ni bínú ọlọ́run ní kọ́lẹ́ta sí ọlọ́run kọ́ má bínú sí wa. láàfin mọ̀ pé ní mùsùlùmí tí ń bá ń jẹ́ mùsùlùmí tòótọ́ àdúrà gbọ́dọ̀ kó lọ́rọ̀ mùsùlùmí o. àìgbọ́ ìsìláàmù yé tó òun ni kéèyàn ó pé èmi kan sin lọ́hùn ní ìbéèrè nǹkan kan lọ́dọ̀ ọlọ́hùn béèrè ọlọ́hùn ló tẹ̀hún lọ́rùn bẹ́ẹ̀ kọ́dà bọ́ọ̀ bá béèrè ọlọ́hùn ló ń bínú sí ọ hadithu tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni man lam yas'alillaha yaghdabu alayhi àwọ̀ wà nǹkan kan lọ́dọ̀ ọlọ́run kọ́dà àwọn ẹlòmíì ò ní kọ́dà àwọn ọ̀béèrè kọ́lọ́hún ọ̀fọ̀ àwọn wàlìjẹ́n náà àwọn ò sì pé kọ́ mọ́ fà àwọn wọná àwọn kan sin lọ́hún ni à ọ̀gbọ́ ìsìláàmù yìí o tọ́ba pé ìsìláàmù tọ́lọ̀ ń fi ran anabiwa muhammad sallallahu alayhi wa sallam ni ara ń ti ń òun la fi kí àwọn elétò yìí ọlọ́run bọ́ san ilé san dáadáa tẹ ronú kan ru tọ́píìkì ńláńlá báyìí bàbá wa sọ̀rọ̀ adua, àti pàtàkì àdúrà ọ̀nà wo la adua òfin wa ní jásé pé kọ́lọ́nkọ́ sọ wa ń bẹ̀ torí ẹ ti máa gbọ́ àwọn àgbàlagbà máa fi ṣe wáàsí púpọ̀ ńlẹ̀ yorùbá wọn a máa má pèjúwe hajj wa pé ẹlòmíì bí n bá ti ń ṣe làbáyíká nu hajj ọlọ́run ní káwọn màláìkọ̀ máa dá wọn máa dá padà sí pé láàlàbáyíká. ẹlòmíì bí n bá ti ń ṣe làbáyíká nù hajj ọlọ́run ní káwọn màláìkọ máa dá wọn máa dá padà sí pé lálàbáyíká wàlà sàdẹ̀k bóun bá ti ní làbáyíká lọ́hùnmá làbáyík ọlọ́run ó sì láwọn màláìkọ máa dá lóhùn pé lálàbáyíká wàlà sàdẹ̀ká labẹ́yìká kọ́ ìwọ yóò jọlọ ní pé wàlá sàdẹ́yìká kọ́dọ̀ ní sóríire kọ́lọ́nkọ́ sọ wa ń àwọn náà mọ̀rú àwọn tí irú yọ tọ́ sí ọlọ́mọtò wa wọn. àbí nígbà tí èèyàn fi odidi èèyàn sògùn owó tọ́wá lóun rọ́gọ́rùn-ún èèyàn lọ ájì lọ́dọọdún kí lọ́lọ́run fẹ́ fi rọ́ ájì bẹ́ẹ̀ ṣe. bóyá ń jọ míì ọlọ́run ó jẹ́ kí wọ́n tún ronú tí wọ́n lórí lẹ́kítọ̀ báyìí táwọn àgbàlagbà àrùn tí ń ṣe wá ní ilẹ̀ yorùbá ń bí pọ̀ kọlọ́n kọ́ dákun kó wò wá sàn ni. àbí kéèyàn máa lọ bí tọ́lọ́n lóhùn ọ̀fẹ́ káwá pé bá a bá lówó náà tán tọ́lọ́n láàfin ṣe kọ́dà kọ́ bá common sense mu. má débi ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ní débẹ̀ lónìí wọ́n sì ra àwọn kan tí wọ́n máa tàn wọ́n pé sátìwá náà sí tọ́lọ́run. inna allah tayyibun wàlá yakubalu ilà tọyìbà anabi ló tún wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anabi lọ́ba tó mọ́ ọba tó dáa lọ́lọ́run o ọlọ́run ò sì ní tẹ́wọ́ gba nǹkan kan lọ́dọ̀ anabi adama àfihàn bá mọ́ àfihàn bá nípa báyìí the right approach to supplication òun ni pé ọ̀nà wo ni èèyàn òfin ní máa ṣàdúrà tọrọ rẹ ọjà síru lálà bẹ́ẹ̀ká wàlá sàdẹ́ẹ̀ká kọlọ́nkọ́ dàkún kọ́ sọ wa ń bẹ́ẹ̀ èyí ń ní wọn ní ká wa sọ lónìí ẹ àmọ́ mo níta kọ́kọ́ tí mo wí nìyẹn insha allah ń bẹ nu sunna nabi náà ẹ àdó àkọ́jọ ta ń bẹ nu sunna nabi àdó àfàmù ń bẹ nu sunna nabi sọlọlọ àlùsọ yìí ẹ ṣe umar abdulmumin àdúrà ọmọ mi ọ̀gbọ́n tèmi kó lè gbọ́ ìbẹ̀nu súnà nẹ́bà muhammad sọlá àwa ni ẹja rẹ́dì fún súnà. kò sí ti ń jẹ́ ìsìláàmù bẹ́ẹ̀ yẹn bá yọ súnà kó ń bẹ́ alìsìláàmù huwa súnà wà súnà tó híyà alìsìláàmù. àdùá kí ni ń jẹ́ àdùá ká gbé láti ẹ̀rí pàwọ́ gan ti fẹ́ sọ wọ́ọ̀dù yìí àti sọ di yorùbá àdúà àdúà àfàwọn kẹta wọn tún ní àdúrà èyí ni ó tètè hàn pé àwọn eléyìí ó di mùsùlùmí kélé torí àdùáhù àdúà ẹ̀rí pọ̀ jọra wọn àmọ́ bó bá tún ti ní ránú ó ti fẹ́ jìnà sí kọ́ra bẹ́ẹ̀ yẹn ò yóò ti mọ̀ pé léyìí ti jìnà sí àdúà àti mùsùlùmí àdùnáwò èdè lárúbáwá ni táwa yorùbá náà yá lò kí ni ń já dùá nínú èdè lárúbáwá ìtumọ̀ méjì làdùá máa mú wa àdùnáwò huwa tọ́lábù wàlmásálà ntí ń já ni kéèyàn tọrọ nǹkan kéèyàn tọrọ nǹkan minal adina ilal aala arabi ta sọ̀rọ̀ lọ́nu àdúà kọ́dà ní kọ́nsẹ́pìtì rẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá òun ni pẹ́ni tí ò tó ẹnìkan tọ́wá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ sàdúà lónìí ẹ̀rọ pòun ni ala ọlọ́run ni adínà ni ọlọ́run afẹ́ òjò nígbà báyìí bọ́ọ̀ bá sì ti rọ̀ fún wa ń jọ̀ wọn àfẹ́ mọ́ lẹ́nu ọmọ anabi adama wàláyọ̀ ọlọ́run kò sóru wàláhi làǹdín kọ́dà àwọn lárúbáwá tí ò kéwú kọ́dà àwọn lárúbáwá tí èsè mùsùlùmí tí yẹn bá ní kílẹ̀ ń pè ládùú àánú dikisánárì yẹn lárúbáwá wọn ni huwa tọ́lẹ̀bù mina adina ilẹ̀ àlà òun lẹni tí ò tó nǹkan kan sálẹ̀ tí wọ́n ń wá nǹkan lọ́dọ̀ ẹni tó tó gbogbo nǹkan lókè position tá a gbọ́dọ̀ wà nù ara the right approach tí wọ́n ní a wá sọ lónìí nù. No nínú ìtumọ̀ àdúrà lédè Lárúbáwá àdúrà túmọ̀ túmọ̀ al-ibada ẹ̀sìn bá a ti sin lọ́ngẹ̀ẹ́ àwọn Lárúbáwá máa pàdúrà bẹ́ẹ̀ kọ́dà al-Qur'an al-Karim náà jẹ́rìí sí bẹ́ẹ̀ òun láyà tó pọ̀lọpọ̀ wa máa ké ni pé wa qala rabbukum ud'uni astajib ladina yastakbiruna an an ibadati odu'u ni ọlọ́run ni ẹ ṣàdúrà ẹ pè mí astajib lakum ń dà yín lóhùn bọba kpọlọ́n tí o bá da ọ lóhùn àwọn tí èyí jẹ́ kọ́lọ́hùn ọ dáhùn insha allah nínú lànà nínú tí ń bẹ nínú alukur'an àti sunna nabi amẹnubá àdéhùn ọlọ́run ni gbogbo ẹni ọba kpọlọ́n lọ́lọ́run ló ń ọ dà lóhùn bí wọ́n bá wá pè tí wọ́n bá dán ọ lóhùn o nídi láti examine ara rẹ̀ o nídi láti examine irú àdúrà tó ń ṣe o nídi láti examine position rẹ tó fi ń ṣàdúrà àmọ́ bí yẹn bá ṣàdúrà bọ́lọ̀ ń ti fẹ́ tá nẹ́bùwá muhammed sọ̀rọ̀ sọ́lá mu ṣàlàyé fún wa ọlọ́run ní astajib lẹ́kùn ní dàrí lóhùn inna ladina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin ọlọ́run ọba ní àwọn tí wọ́n ń se motomoto ani ìbáàdà tí ọlọ́run wa lọ ìbáàdà ń bẹ̀ òun ó fi describe àdúrà ìyẹn la fi ní larubawa nìkan kí ń pàdúrà ní bàádà kọ́dà kùránì náà pè bẹ́ẹ̀ kọ́dà nàbì náà pè bẹ́ẹ̀ sọlọ́láhu alayhi wa sallam nínú hadithi tọ́lẹ́sẹ̀ ńlẹ̀ alimami abu dawuda lọ́gba hadithi náà wá nínú sunanu rẹ̀ sahabi anabuwa muhammad sallallahu alaihi wa sallam tanpe ni an-nu'man ibn bashir òun lọ gba hadithi wa lẹnu anabiwa muhammad sallallahu alaihi wa sallam kila hadithi náà ọlọ anabi ni adu'a'u huwa al-ibada adu'a'u huwa al-ibada anabi la du'a gan lẹsin sallallahu alaihi wa sallam adu'a gan ni kini òun lẹsin láfi ní mùsùlùmí gbogbo orú ìsìláàmù tọ́ba lòun gbọ́ yé tọ́ba láwo èé sàdúà ọ̀rọ̀ rẹ̀ kú púpọ̀ káàtó ọkọjà àpòkù díẹ̀ káàtó pẹ̀lú ẹ̀rí inú alukur'an kẹrìm ọlọ́run sọ onínà lẹ́dínà yẹ́sítẹ́kbìrúnà àni ìbàdàtì sẹ́yẹ́dìkọ́lónà jahannam ọlọ́run láwọn tí wọ́n bá láwọn tó tán àwọn ò ní di àdúrà mọ́ nítorí pé sìn làdúrà sẹ́yẹ́dìkọ́lónà jahannam ọlọ́run nínú ajá anamọ̀ ń dóde wọn ọlọ́run kọ́ mọ̀ sí wa lọ́ máa ná anabi sọlọ sọlọm tó wá fi kún anabi ní adu'ahu huwa lè ibada adu'a o ibada ni o ẹ̀sìn ni níbi eléyìí tá a sọ yìí bọ́fẹ́ bóyá pé à ń define àdúrà lọ́wọ́ ni pé kí ni ń já dùá ibẹ̀ náà láti bọ́ sí pele tọ́tẹ̀lé àti máa gbóòórùn ẹnu tá a wí náà asádùá ṣe pàtàkì báyìí nínú islam kọ́dà ẹlòmí yóò ti máa bi rẹ̀ nínú yóò ti máa wí fún rẹ̀ jẹ́jẹ́ nísìnyí pé asádùá ah, tó báyìí nínú islam ó tó bẹ́ẹ̀ o èyí tá a tún fi kún tá a fi mọ̀ pàdùá tó bẹ́ẹ̀ òun ni pé ẹ wò tán gbogbo àwọn anabi ọlọ́run aleyhi musalatu wasalam kò séyìí tí ìrawọ́sọ́ ọlọ́run náà àwọn anabi ọlọ́run ńláfilẹ ni ọba ní àwọ òbéèrè nkankan lọdọ ọlọrun akànsin lọrun ni ta lọ fẹẹ fi tiẹ jọ òun ni mo palówe fún yín lẹẹkan pàtàkì jùlọ ẹyin ìyá wa wàláyé má lọ bòmíì gbogbo ntẹ wa ń bẹ nínú sunna nabi sallallahu alayhi wa sallam ọmọ la nabi zakariya ń wá ń tiẹ ọwọ ara wọsọlọ habili mi ladun kaduriyatan tọyibatan inaka sami'u du'a ọlọ́run bùnmi lọ́mọ kọ́dà yàtọ̀ fún ìtàwọn kan mọ̀ pé kọ́bá àsọmọ pàpà ńlá gí bá ń wá lọ́dọ̀ ọlọ́run ni ọ tọrọ o doriyatan tọyibatan ọlọ́run lọ́mọ dá anabi zakariya ni kọ́dà bọ́ bá bùnmi ọmọ dáadáa ni ó bùnmi o torí pé kíni ìnáka sami'u du'a wọlọ́ba tó ọmọ gbàdúrà gbogbo ẹni tí ń rawọ́ bẹ́ẹ̀ sọ́lọ́hún ọlọ́run kọ́ mọ́sá dá wọn lóhùn láì ní pẹ́ láì ní jìnnà tànàbí zakariya nù anabi nuhu bàbá wo tán tiẹ̀ náà bẹ́ẹ̀ aleyhi salatu wa salam anabi ibrahim gbogbo àwọn anabi ọlọ́run kọ́sá anabi ọlọ́run tó ganga, tó gongo, tó lóun ò ní di adua. eléyìí ọmọ fi yé wa pé ní àdúrà o ó ṣe pàtàkì o ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ lọ́rọ̀ àdúà pẹ̀lú mùsùlùmí kí mùsùlùmí ó sì máa lọ́kùnkún dùn ẹnu tí a kàn máa wá fi èsì òun lè tí wọ́n wá ní asọ lónìí téèyàn ò ní máa ṣàdúà tádùá ò ní gbà àbí tádùá ó tún máa jásé pé gbogbo ẹ̀ ló pọ́síbò èèyàn máa ṣàdúà kò ní gbà èyí ò jẹ́ tún ó tún ṣe gíní ó tún àmọ́kọ́dà ẹlòmíì yọ sàdúà tí ó tún wá àkóbá fún rẹ̀ níbi àdúà ni àbígbà wọn bá kọ àdúà fẹ́yàn kọ́lọ́nkọ́ sànù wa ńlẹ̀ yorùbá yàn yín wọn wàá gbélé ọ lọ́wọ́ ya jákijáki ya jagajaga ya ìlú ya nítorí sọ̀yàn dọ́mọ náà torí pé ní ara mi ò ní gbà ọlọ́run gbogbo wa bá ti jókòó yìí la ní mi ní gbà yàtọ̀ ẹ̀yìn ará èkó èkó wọn bí èmi àti brọ́dà mi náà sí àmọ́ àwọn ará èkó ní sahara lọ́rin lẹ́yìn ẹ̀yà ará èkó ẹ̀yìn náà ní mi ní mi ní gbà àbí tó mi yẹn bá ní mi ní gbà wàláyọ̀ ọlọ́run náà ní mi ní gbà o. gbogbo wa bá a ti jókòó yìí kọ́dà àwọn ọmọ kéékèèké tá a bí àwa náà ọmọ ká máa sọ pé a kò ní gbélé yín wọn àbí. mi nígbà tọ́lọ́hún ọ̀wá pọ̀ nínú àánú rẹ̀ kí ni mi nígbà tọ́lọ́hún òun lè tọ́ tiẹ̀ kó gbé fún ẹ̀ tọ́ da kí lè tọ́ tọ́lọ́hún òun ni kó pè é kó sìn lóhun nìkan ọ̀tán ẹni ọba wa tún léyìn pọ̀ fọlọ́hún. a ọlọ́run ní inna Allaha lan yaghfira an yushraka bihi sẹ́ríkó tó bẹ́ẹ̀ ọlọ́run wa ní láyé òun ò ní forí jinrú ẹni bẹ́ẹ̀ because taba kaka apply common sense wa ọlọ́run ló mọ iye mi nígbà mi nígbà tí wọ́n ọkọ ìyàwó ń lé ẹlòmíì kọ́dà ní lísì fáwọn ọmọ àtìyàwó ẹ ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí báyìí lè ẹ wọlé ọ kàwé rẹ báyìí kọ́dẹ̀ lómi fẹ́ lè sọ tí àwọn ọmọ wọ tọ́ílẹ̀tì wa nìyẹn ọlọ́run ọ̀wá lòun ń tọ́ pọ̀ lọ́dọ̀ wa ọba tún wá bá òun orugi oyin o bẹ́ẹ̀ bá bá ọlọ́run dù ú ni mo fi ní bẹ́ẹ̀ bá ṣàdúà ẹ̀ mọ bí ọba ṣe dáadáa ẹ̀ mọ kádùá ọmọ gbà èyí ń tiẹ̀ tún wá sẹ́pẹ́rẹ́ èyí tó burú jù oníkẹ́yìn ó tún wá di bí àdúà wọná ọlọ́mọdé aláì ọlọ́mọdé àárí àdúà tí wọn ó gbé fún yàn lónìí bẹ́ẹ̀ ọba rọra yọ lọ́lọ́run látàrí o bẹ́ẹ̀ ọba rọra yọ kọlu ọlọ́run látàrí ẹ̀jẹ̀ ń fún yín lẹ́ ẹ̀gzámpù kan nǹkan kan bẹ tí yọ pọ́pùlà tíra kan bẹ tí gbogbo eh, èèyàn fẹ́ máa ń lẹ yorùbá à ń pè ní aliborda madihu anabi ni sallallahu alayhi wa sallam inú tá a máa fi yin anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọba fẹ́ràn anabi olórí ibu ni <laughs> sallallahu alayhi wa sallam torí kakọ bẹ̀rẹ̀ láti bẹ̀ kátó wílé torí ntẹ́lomi ọmọ wí ni pé wọn fẹ́ràn anabi ẹnití ọba fẹ́ràn anabi olórí ibu ni sọlọlọ́hu aleyhi wa sẹlẹm ọlọ́nkọ́ ma sísà wa lórí ibu àmàfẹ́ anabi wa muhammad sọlọlọ́hu aleyhi wa sẹlẹm kọ gbọ́dọ̀ takò àṣẹ rẹ̀ ìfẹ́ anabi kọ gbọ́dọ̀ sẹ́kìnni kọ gbọ́dọ̀ takò àṣẹ òun gan fún rẹ̀ ìwọ náà ò lè pọ fẹ́ràn yẹn nísìnyí pé pé ntòlóhùn ọ̀fẹ́ lọ wá ń ṣe o sì ní mo fẹ́ràn ọwọ́ ni àyè ṣe tẹ́ pé mo fẹ́ràn wọn ní fi ń ṣe bẹ́ẹ̀ à olóhùn ọ̀gbà mọ́sẹ̀rú nǹkan báyìí nínú àlùbọ́rúdà yìí nínú àdúrà tẹlumi ọmọ ká tí ọmọ lóhùn yẹn anabuwa muhammad sallallahu alaihi wa sallam ń bẹ nínú bọ́rúdà pé kí ni ń bẹ bí ẹsẹ̀ orin yìí à gbogbo bọ́rúdà ni ọ̀dà àmì yìí tó lè kó báyàn ńgbà tí yẹn bá wá ní yá akramal khalqi ìwọ́tọ̀ lápọ̀nlẹ́jù nú ẹ̀dá ọlọ́run ọ̀kọ́ pè lẹ́dá ọlọ́run man li man aludhu bi ta tún ni ta ni sálọ̀ọ́bá ta ni mo lè gbára lé aláwùdù ní kí nǹkan báyàn ká sáré jẹ́nàjẹ́nà ara mi ní gba ọlọ́run ni ọlọ́run lè gbọdọ̀ wí bẹ́ẹ̀ sẹ́nìkan èmi ni ọlọ́run tatuni lọ saba kọtọsẹ nìkan àfọlọ manli man aludu bihi siwaka juwa nabi lọ sallallahu alaihi sallam inda huduthi alhadithi al'amam táwọn ṣẹlẹ̀ agbanla ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ tí kálẹ tí kókó bá tani lọ saba tí ì bá nabi èyí ń lè kó báyàn lọ́dọ̀ Ọlọ́run o. àbí nù ẹsẹ̀ orin búrídà yìí kan náà ó ní wa inna min judika dunya wa darrataha wa min culumika cilmu lawxi walqalami haba wa inna min judika dunya ìwà anabi nọọrẹ díẹ̀ tó tayé min atabicidiyya nù bẹ̀rù bayaniya wa inna min judika dunya wa darrataha inú ọrẹ tí wà nẹ́bi ta yé òun ni gbogbo ayé yìí wàdọ̀rọ̀ta ha àtọ̀rọ̀gùn.